láfiwé. sanyẹ̀rì gbé jáde o. Epsilon movie production eléyìí ga alágàjù o. aṣíwájú sanyẹ̀rì gbé jáde o. Mr Ibure o nínú sinimá titun aṣíwájú. sanyẹ̀rì gbé jáde o aṣíwájú ogun lálọ kẹyìn ogun lábọ àwòdìjẹ ń pè sanra aṣíwájú tó ń bẹ bọra pẹyànjẹ ó fẹ mọ níjù oṣù pẹ bọra. Ah! àlá ni. àbí ìwọ lọ́hùn aláṣẹ máa wá gùn tó báyìí láì ṣe part one and two. Ah, monster mo dáràn. sọ́yẹ̀rì fa mr ibu sírìn nínú sinimá titun ìyàtọ̀. lọ fi síná. where's my phone? with the picture na that this one can be my friend. problem tí mo ní pẹ̀lú yín ni pé ìmọ̀mọ̀ state tẹ̀ jẹ́. ọmọ aginjù ìparun ni mí. lórílẹ̀‐èdè wo. nínú igbó orúnmọlẹ̀ ni. Ah! igbó orúnmọlẹ̀ lẹ ti wá. na toro we dey talk make knock on a wella mr ibu go crazy for this film no be small oh. He e follow sanyeri do kitikiti kata plus including simply saka ọláìyá igwe lateef adedimeji mercy ebosele roge osodioke fẹ́mi adébáyọ̀ ìyábọ̀ oko muiwa ademola kamilu kompo bọ́sẹ̀ akínọlá chai star berekete for this one tanda gidigba. no be say my package finish you go be like dangote without one don go far. you no even resemble am. Hey, eh, i know i get rubber mark the triangle dey no get playing this thing. My fine man not like this no forbid. yóò no fine. síwájú ẹ máa rẹ́rìn àrè tákìtì tẹ bára tẹ wò ó ta gbogbo wọn yọ bọ̀rọ̀ bọ̀rọ̀ ẹ fáwọn ṣe bẹ́ẹ̀. aṣíwájú ogbóngẹ yorùbá movie sanyẹri do am like never before adébáyọ̀ tìjání direct am pam see as e dey sell sẹlẹlẹ wẹrẹ na epsilon movie production wey dey block three up, suite ten army arena market bolade bus stop oshodi lagos dey market am ten ten pictures nigeria limited dey distribute am as. Aṣíwájú na hundred percent comedy e no get rival go buy your own sharp torile la chole Sunday Igbo ẹmu tó bá rú sókè lọ pè lẹ́mu. ogun agunmọ́dà ogun agunmọ́dà akùnrin gbangba abogun gbangba láyà. bàbá tó bí ọlọ́mọ ọmọ ekunlé ọmọ òòṣà ọjà. sana kujara Robani na sogira toto Igbo ṣá Ikú ayé ti ń pakú jẹ Mọ̀jà sáwá ah. hmm? hmm? Sunday ni mo fi pè ọ́ o dákun mo fẹ́ kó bá mú Sunday lọ sábìjan ìfẹ́ kó dàgbà sílẹ̀ yìí pín pín pín. ìyá àgbà ṣebí Sunday là ń sọ̀rọ̀ ẹ̀ kò sí ṣòro kankan nígbà tí ìṣara ta ọmọ àbúrò ìyá mi ọmọ ìyá mi náà ni. ó bá mú lọ sábìjan. tó bá ti di lówùúrọ̀ la ti máa ń lọ kó di ẹrù ẹ̀ kájọ wọn padà sábìjàn. Eh? Hmm. Jímọ̀ eh, mo mọ̀ dúpẹ́ o mo ṣéun mi o ah, ẹ kéré oko délé ah, ò ní ṣílẹ̀ tẹ ọ wá ní tàjò gbé ṣájò ò ṣe mu. Ah, Sunday ọkùnrin mẹ́ta. wo ìtajọ sọ lánàá mo ti wí fún Jimoh ó sì ti ní tí òun bá ti ń lọ sí Abidjan kó tẹ̀lé òun. Ọlọ́run jẹun Ọlọ́run hmm. jẹun ah ọ̀dájú ẹ jẹun ìyá àgbà hmm? ojú tán lọ́tẹ̀. Ah! <laughs> Ah! <laughs> Sunday Àdìsá rè ló Abidjan. Sunday àgbọ̀ tó bá ti di dájú ọ̀la báyìí lèmi lọ sí Ṣakí o ibẹ̀ lára ẹ má gbà sọ́jà sí Abidjan lọ́hùn kó o tètè múra báyìí báyìí báyìí tó bá ti dàárọ̀ la. ìlẹ́gùn mi ń ṣe tó lòun ọ̀fà ọ̀rọ̀ jó. tó o bá wá dé Ṣakí kó o bá ń kiri sí ń gbé gbódò kan fún ọ kò séegun lápá mi ni n bá lọ. ọmọ ẹ má wulẹ̀ ṣèyọnu ẹ má ṣèyọnu ìtọ́jú orí dé kò yẹ kẹ́ máa ṣe wàhálà mọ́. ó mọ̀ ṣé o ọmọ mi ò lábìjà. ẹ bá ń fọwọ́ ba ilé ìbá ń fọwọ́ bà. Jimoh ìbá ń fọwọ́ bà. mo dúpẹ́ o ah! Jimoh ó ṣe o àbùdí ń tolókun o àbùdí ń tolọ́sà ẹnìkan ìrìdí ọmọ ní gèdègèdè ayé ò ní rìdí rẹ o wà á wá kéré oko délé o ṣeun mo dúpẹ́ ah, Jimoh o ṣe o o ṣeun. ìyá àgbà ẹ tètè rèé lọ dágbére fáwọn ọ̀rẹ́ mi sàn pé àfẹ̀mọ́jù la fi ń lọ. Hmm. bẹ́ẹ̀ ni àmọ́ Sunday wá gbọ́ o bó bá dábìjan mọ́ jà o Sunday mọ́ jà o so mọ̀ yí pé kò sí ìyá kò sí bàbá kò sì sí ìyá àgbà tí ó gbèjà rẹ o Sunday ṣàánú mi mọ́ fojú mi léde o. Ah, èkí ló tún kú á Jímọ̀. ìyá àgbà ẹjẹ rèé tètè lọ dágbére fáwọn ọ̀rẹ́ mi ṣàǹpá àfẹmọjú la fi ń lọ. Ah, tètè. ìyá àgbà bẹ̀rẹ̀ Jímọ̀. iṣẹ́ mi lọ́wọ́. àwọn ọmọ aládìkún rèé o ah hey Sunday ah ah ẹ kú rìn ọmọ ládé ládé ládé Sunday ah bá mi ń kọ́ àti ìyá àgbà bó ni ọjà ìyá rẹ ah, ẹ wo ẹ mọ wọlé bọ̀ ẹ mọ wọlé bọ̀ ẹ mọ wọlé bọ̀ àwọn ọmọ ládé ládé ládé ah ah ó yá jókòó yìí jókòó yìí ah, ah Sunday ọ̀ya ìwọ náà bá ga wàá jókòó yá yín. wàá jẹun wa. adúpẹ́ ah, ah. rọra o rọra o àwọn dànù wọ́n dànù rọra ah, ṣé o sí o kí ni Sunday wàá ṣe. ó ń tẹ̀lé mi lọ Abidjan ni. Abidjan mm. ṣé òun lọ gbà lérò ni àbí. irọ́ irọ́ ìyá àgbà ló ránṣẹ́ sí mi ẹ dẹ̀ mọ̀ pé Sunday náà kò kí sàrà ta sí wa àtọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò ìkan náà ni gbogbo wa. kébì ni olè ṣe ríire ni ah. àwọn orí òkèrè sì ní ọ̀sẹ̀ ju délé yàn yín lọ. Ah. ọ̀dà ọlọ́run kò jẹ́ gbogbo wa náà òkèrè òkò délé ẹ Jímọ̀ jẹ́ wa sáré lọ síbi tí mo wí Sunday náà sì lè tẹ̀lé wa ńgbà tó ṣe pọ́n náà àdúrà ni ah. àbí bò ni. ẹ ó ti yá ń gbà mí. ẹ jẹ́ gbé yàn kí n gbé yín. ẹ gbé sílẹ̀ ńgbà bá dé. ifá akérèfínú sọgbọ́n òjò ní gbẹ̀dú ọ̀run bara ẹlẹ́sìn ọyán èdìdì tí ìdírí elémèrè kéde elémèrè ọ̀má bàbàjẹ́ iwájú ọpọ́n ó gbọ́ ẹ̀yìn ọpọ́n fá ó gbọ́ olùmú ọ̀tún ọlọ́kànràn òsì àárín ìta ìbá bàbá ìbáyé ìgbólógì ní bá gorí àjà ojú rẹ àtọlé àtọkọ ire ló bá wá ifá. <laughs> mọ́ fi ibi péré mọ́ fi ire pèbí mọ́ fò lòlò fọhùn wàá báyìí lògèrè ta tẹnumọ́. Hmm. ìyá wa ẹ jẹ́ kárákùnrin yìí ó bóde fún wa. Hmm dájú lọ lọ tá a bá tètè. máa lọ à ń bọ̀ à ń bọ̀ wá. ẹ̀yin ìyá wa arákùnrin tá a ní ó bóde òun bó ló ṣe jẹ́ sí yín. Ah, àbúrò wa ló jẹ́ ìyá tiẹ̀ ni àbúrò ìyá tiwa. Hmm. ó ní ohun tí ọ̀sẹ̀ẹ̀sẹ̀ rẹ̀ wá dénú gbó kó tó dẹyẹ o òkìkí ọmọ ògùn kà ló dífá fún ògùn tí ó bímọ kan ṣoṣo tí ó mọ wòṣe kárí ayé òkìkí o ariwo o ṣe rí àbúrò yín tẹ́ torí rẹ̀ wá dáfà yìí ìràwọ̀ rẹ̀ dá lóòótọ́ ṣùgbọ́n eré ni ìràwọ̀ rẹ̀ ó mọ̀ ṣe lẹ́gbẹ̀ẹ́ òṣùpá tó bá dọ̀rọ̀ ọ̀tànná bẹ́ẹ̀ ni ẹ wo ọmọkùnrin tá a ní ó bóde òun bó ṣe jókòó ti arákùnrin tó jó níbèrè ifá ò sọ̀rọ̀ ń pa ẹ nìyí ọmọkùnrin tá a ní ó bóde òun ní fáńsọ̀ ń pa rẹ̀ ah, ah. ẹ wo oore ní èèyàn ṣòro. tọgbọ́n báyìí kò tiẹ̀ lè ṣiṣẹ́ níbi iṣẹ́ tọ̀dọ̀ tiwa. ṣé mo èmi kò rò pé kí n bá wá nǹkan tó máa fi máa pa owó dà lásán ni. jimoh hmm? wo má fi ọwọ́ ara rẹ gbóúnjẹ rẹ fọlọ́gbò jẹ o jẹ́ kálukú onírin rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ah, ah, oníkangun kangun àkúwarapá ló kangun sọ́run èmi sá lọmọ ìyá rẹ. jimoh jimoh etí rẹ mélòó sórí ọ̀rọ̀ ọmọkùnrin tó bóde wọn ọ̀rọ̀ rẹ̀ dàbí àkókò ni tó bá fi lè fẹnu sọgi báyìí yóò do nílé o ah. yóò do nílé o àbọ̀rọ̀ mi ò yí ọ sọ wá rí ibi tí ọ̀rọ̀ gbé dé yìí e, e, èèyàn láti wọ́gbọ́n dá sí o ah. kò yà sọ́ra rẹ̀ kò wá síbikíbi tọmọkùnrin yìí lè wà láàrin òun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ wo òkìkí rẹ̀ ìràwọ̀ rẹ̀ yóò borí gbogbo tàwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó kù èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ah. ifá tí ọba níṣẹ́ yóò gbọ́rùn ni wọn dáfà kan rí kọ́mọ́sẹ̀ àbọ̀rọ̀ mi ò yé yín ẹ̀ ní sàfihàn tí ó. àǹtíríjì ọ̀làjìmọ̀ àǹtíríjì kí ni bàbá ni mo ṣe tí wọ́n lọ́mọ burúkú ni mí ni ìní yọmọ burúkú ti bá dábì jẹ mo fọlọ́run ṣẹlẹ̀ rí mòore. Sunday ó padà sí gbòó. ìgbòho. bàbá léwu ń bẹ lọ́nà. mo gbé mo gbé mo. kí n wá padà sí gbòó lémi tí mo ti sakọ sáwọn ọ̀rẹ́ mi pé n gbàrin àwọn ará oko mú. àǹtíríjì àǹtíríjì. ṣé gbọ́ ọmọ mi lè gbọ́ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹnìkan náà ló kú ó mo lè gbọ́ mọ̀múrẹ́gbó mọ̀múrẹ́gbó mọ̀múrẹ́gbó ṣé ń lọ ní mọ̀múrẹ́gbó mọ̀múrẹ́gbó ni mọ̀múrẹ́gbó ni láti náírà ni àbọ̀ ọkọ̀ ti fún ṣáà jókòó lókè èrò àyè wà lórí igi lókè ró ìyàwó wa ni àyè ah. ní kí ló wá dé ẹ káàsán ẹ ǹlẹ́. ẹ èlò lẹ́ ń gbé mọ́múrẹ́gbó bàbá. sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún sínú mẹ́ẹ̀ẹ́dógún. ẹ bàbá sẹ́rí láti sakínì dìbò. tọ́ mo sì fẹ́ kẹ́ gbé mi dé mo múre gbó sínú mi àlòkù lọ́wọ́ mi ẹ dàkú ẹ ṣàánú mi. ń ràn ọ́ lọ́wọ́ lórí gbogbo wa náà la bímọ tó o lè jókòó lórí igi yìí. níyàn yìí. ń bí apẹ̀rẹ̀ mi. <laughs> kí lè bù mí jẹ́ lónìí wọn bá rọ̀ jó. tọ́ ọba ti lè jókòó lórí igi. ẹ lórí igi. tọ́ lọ́ra mẹ́jà bọ́ sí mi lọ́rùn o kò sí ntọ́kàn mi bàbá jábọ́ ọ̀ lọ ń di ẹnu. omúregbó omúregbó ẹ̀yà omúregbó wọlé wọlé wọlé wọlé ṣé ń lọ ní omúregbó ẹnìkan náà ló kó omúregbó ẹnìkan tó ti jókòó. ọ̀rẹ́ wa. ó bàbá. mo lọ lọ ní morú egbò. ọ̀dọ̀ bàbá àgbòho ni. ọmọ tí ẹ kọ́ la lóòótọ́. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀dà àti ọba ti sọ ká kẹ́kọ̀ọ́ ọkọ̀. mo dúpẹ́ bọ́lá pé mo dúró lóore. mo dúró lóore yàn yín ni. ọ̀rẹ́ wa ẹ kúrin o ẹ lẹ́ bàbá tó ọlọ́run wá lọ olóore mi ni wọ́n ló ti yọ èmi náà wàá lè rẹ́jẹ wọn kí n pé wọn ò rí yàn ló ti yọ ní wàá gbé ọ délé wọn nígbà táwọn èrò bá sọ̀tàn nìsín ọ wàá wọlé ní wàá gbé ọ débẹ̀. o ní ọ da o. agbára Ọlọ́run ọ wọlé wàá gbé ọ bàbá bàbá dáadáa ni bàbá ló ti yọ sì gbé ọdún lé wọn. ọyẹ ìsọ̀kalẹ̀ jẹ́rù yẹn jẹ́rù yẹn àbí kí ni ṣe yín. àbẹ́lò lẹ́sàn fún mi tẹ́ a máa ṣe kínní. ẹ ti jẹ́rù yín. ọ̀rọ̀ ìsọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀ ẹ ṣe bí ẹni ó ti mọ̀ ògógóró yó. ìgbàsẹ̀ ẹrù sínú ọkọ̀ o. Sunday bí ní àjọ ṣe wá rí ni. Ah, bẹ́ẹ̀ ni bá mi o ah, àǹtírísí ti rò mí pin wọn ò jẹ́ ń tẹ̀lé bọ̀dá jìmọ̀ ọ̀dà iṣẹ́ kí ló wá fẹ́ mọ̀ sí ilé yìí tó wá nígbà tó lọ́ọ̀ padà gbòòrò mọ́. Ah. bámi ẹ jẹ́ kúkú máa lọ kọ́ṣẹ́ machine tí nǹkan fún gbòòrò parí ń bì ó mi kí níṣẹ́ ọ̀gá ń pàtó. ìfá hmm. ti ní gbogbo tó bá fẹ́ mọ̀ sí pátá kágbọ̀ láyè kọ́ mọ̀ sí bó tilẹ̀ jẹ́ wípé ìwé ló wù mí kọ́ ká. Hmm. bámi. Hmm ẹ̀yin àgbà náà lẹ máa ń sọ pé kò sígbà tá a dáṣọ tá a ṣèrí ilẹ̀ fi wọ́ ni wọ́n kàwé tí sì máa fègbó tó wù yín. ẹ ẹ Sunday sọ wá ilẹ̀ yìí tó o wá yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ n ò ní fẹ́ kó wá máa ṣe jàgídíjà kankan torí kò sí bá a ṣe fẹ́ rò lẹ́jọ́ tọ́mọ onílé ò ní jàre o kódà kó ṣèbí ni wọ́n jẹ àárẹ̀ wọn dà wọ́n ǹjọ́ gbọ́ mi yé. bẹ́ẹ̀ni Eh, mo ṣe ọbẹ̀ ẹ̀gúsí kan lọ́sàn-án àparò mo sì fi ṣe àmàlejò tí mò ń dá lóhùn ni ò jẹ́ kí n tètè sọ fún ọ wá wọlé lọ́kọ́ lórí òrùka. àparò yàn yín. bẹ́ẹ̀ ni. aláì tẹ̀lé wa lẹ́wọ̀. bàbá aláyé yẹ lábẹ́ gan mọ́ a ti máa jayé mọ́ múre gbóyàn yín. bẹ́ẹ̀ ni. ee ọ̀kárí lọ́ra o lọ́ra o. Sunday. ó dàpọ̀ ròyìn yóò wáyé ní kété tí aago mẹ́jọ bá ti lù tí ó bá di aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ pàdé ọmọ yín adétọ́lá àjíjẹdídò lórí ètò yín ètò wa gbélé pàmò. ọ̀dẹ̀dà mm, gbogbo ìlú mọ̀múrẹ́ gbó. ìlú yóò ní bàjẹ́. àwọn iṣẹ́ àfọgbóhùn. ẹ̀rí kẹ torí ẹ̀rí lẹ́nu mi á pẹ́. kábíyèsí o. ṣùgbọ́n lónìí ayọ̀ mi kún. mo wá ro nǹkan kan pé ṣé àwọn baba ńlá baba wa wọn ò gbé ìgbésẹ̀ báyìí rí ni àbí bò tó fi wá jẹ́ pásìkò tèmi kì í wá ṣèmi nìkan o ọlá ìyálóde ọ̀tún lókòsí ah, àdájírọ́ba ìwọ̀n ọ̀tún fẹ́ wọnú ìlú yìí òkè jẹ́ pé ó fẹ́ ó tiẹ̀ ti dé ni. tẹ́yìn náà bá gbọ́ ohun tí rédíò ń wí ẹni tó bá dago mẹ́jọ á gbọ́ròyìn ayọ̀ ìròyìn lẹ́tà tí ń bẹ lọ́wọ́ mi hàn ẹ̀yin náà ó wà gbọ́. ẹ kábíyèsí tó àdúpẹ́ inú yín ní bàjẹ́ ntẹ wà ń ronú kàn tẹ rò pé ìjọba fẹ́ wa tí ó múnú wa dán tẹ bá ṣe fún wa náà wà ibi gbogbo àtọmọdé àtàgbà wa náà làákùn yọ. ẹni ẹni èjì èjì àrùn tí lù ẹ jẹ́ kí a tẹ̀sán. Sunday ojú oró máa ń tẹni rè ilẹ̀ ti ṣú o bàbá mi ò gbọ́dọ̀ mọ̀ pé mo jáde. Hmm. tó yọ̀ sí hmm? tó yọ̀ sí olólùfẹ́ <laughs> òdùrú òsì fúnisẹ́ bí nìkan kódà a máa pa fẹ́nifẹ́ni irú ti ayé náà. Hmm. <laughs> fẹ́nifẹ́ni ah, ah. ọmọ àti mọ́rọ̀ ìlókùnkùn dùn èmi ò lè fárè o hmm. n lè fẹ́ ìwọ àlejò lásán lásán ń ṣe wá fẹ́ o. wo gbàyẹ pé kò sí àrèkánbìkan o ìjọgbọ́n bí kò sí àrèkánbìkan wọ́n hmm. lè jọmọ ọ̀jọ̀gbọ́n nílùú mọ́múre gbòòrò kémi ó sì wá láti gbòó sebéde yorùbá kan ní làájọ ń sọ <laughs> ó wá wù mí kámúrágbá káfi tarágbá kámúràgbá káfi taràgbà káwá hmm. pọgbọ́n pọ̀ mọ́gbọ́n káyọ̀ lè jọ ogún fún wa tó yọ̀ sí olólùfẹ́ ọjọ́ iwájú mi mà dáa. <laughs> Eh, ọ̀rọ̀ fẹ́rafẹ́ra yìí nìkan náà ni wàhálà mo fẹ́ kó jẹ́ àfimọ́ lórí àǹdọ̀rẹ́ lásán ká má fi nǹkan míì kún. gbọ́ èyí ni ò lè ṣeéṣe mo gbọ́ ni mi ò títọ́ gbà ìjọgbọ́n bí àwọn àgbàlagbà bọ̀ wọ́n níbi jó bá ká ni lára gbogbo ara làá fi jó ikú òkú ni kẹ́kọ̀ọ́ ìwọ mo fẹ́ fi ọtí ni wọ́n sóhun tó burú kí tòyọ̀sí ọ̀dà ya sẹ́ǹdì àdìsá. lónìí ni ìjọba àpapọ̀ caso lórí ibi orí kọ́lọ̀ ti sábì sọ̀rọ̀ wa káàsì tuntun fún omúregbó lọ́dún tuntun sànńdì àti sóyẹ̀ sí ọ̀nà lẹ́sọ̀rọ̀ ẹ̀fọ́ sọ́wọ́ àwọn òwúrẹ́ bẹ̀rẹ̀. Ah, ah. <laughs> kí ló fẹ́ kí sọ fún mi ibo ló fẹ́ sọ fún wọn pé mò ń lọ. ilé bàbá àgbòrò ni. láti lọ bá Sunday kọ́ nù òun yẹ̀yẹ̀ ni ọ́. lọ́jọ́ wa ní orí ìlọ́ba ọjọ́ wa. jẹ́ lọ jẹ́ lọ jẹ́ lọ. bẹ̀rẹ̀ la la la la ẹ̀yin olóyè ẹ̀yin olóyè ẹ̀rọjú ayé àbẹ́rí ṣe rí ohun táwọn ajú ńlọ tó ṣe ah. ẹ káńsùlù ẹyọ kan ṣoṣo tí wọ́n fún wa ní mo múre gbó eh. àwọn ará Orísun wọn ti wọn ti gbé e padà sókè ọgbọ báyìí ah, ṣe rí rọ wò. kábíyèsí ó burú gbà àmọ́ kò ní ah. dáa fálákà àti ọ̀fẹ́kẹ́gbẹ̀rì òde o kò ní dáa fún o kábíyèsí pẹ̀lú káńsù rẹpẹtẹ tí wọ́n ní ní Orísun ẹyọ kan ọsọ tí wọn fún àwa ní mọmúregbó sẹlẹ wọn tún gbà lọ́wọ́ wa awu kí la ṣe. ajirọba eh? ajirọba ah. ah, ìkókò gbóhùn ọba jájá o ajá náà ò sì múra àdìmú àmọ́ ńgbà táwọn méjèèjì bá pàdé lẹ́sẹ̀ ògbèjì ah. ṣé wọ́n mọ̀ wòra wọn ràn ni rárá o ntọ́ bá gbà ńlá fún. tèmi ò rí báwọn. Eh, eh, kábíyèsí bó ló ṣe á rí. ẹ dàpọ̀ aláyélujá ẹ jẹ́ àṣẹ sùúrù òun àfẹlẹ́mú ìbàjẹ́ òun abáfẹ́ gbáramú kankan ní ilé o àwọn ànẹ̀kankan jẹ́ mọ́mú rẹ̀ gbó ẹ jẹ́ àṣẹ sùúrù kábíyèsí ah. igi àtọ̀pẹ̀ ní apá ọ̀pọ̀ ní à ń ṣègbẹ́ o lẹ́yìn eh. gbọ́ kábíyèsí tí a bá na sùúrù sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí yóò sì di sùn àtàyànyàn ah. nǹkan bàjẹ́ kọjá bá a ṣe lé ah. ogun ogun la ogun ní. adéyẹmọ ni. adéyẹmọ ìwọ nu. Ah, adéyẹmọ bàbá àgbò. adéyẹmọ bàbá àgbò. ó káre láì abọ́rúbọ yìí o. gbogbo àtọ̀ ìyá wa. ẹ ẹ ìlú kò sí ajílọ́ba. kábíyèsí. ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ tí ọ̀tún sọ yìí o ẹ dákun. kábíyèsí àwa la mọ tójú wa rí o ká tó débi àmọ́rú eré tá a sá wo àfihàn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ará Orísun wọn ti ń lẹ́kọ̀ọ́ sí àwọn èèyàn wa ní mọ̀múregbó mọ̀múregbó náà sì ti ń takò tó òkó padà ṣe é wá rí lákọ̀lákọ̀ ní bọ́ńdún ní àkàràbàtà lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìbọn ní àkàràbàtà lọ́dọ̀ rẹ. ipe wọn ti ń ju òkú wọn yàn. kábíyèsí kèése kékeré tí ń ró lákọ̀lákọ̀ tí ń rọ́ lákọlákọ. àwọn táwọn adébẹ̀ la mọ tí ti ń ṣẹlẹ̀ lọ́nkọ. Ah! èmi náà rí a. ee ojú tí yóò tó ilé ìsàlẹ̀ lọ́ọ̀nù ilé tí yín wà ìsàlẹ̀ lọ́ọ̀nù ilé tí yín wà. àjídọ́ba ah! kábíyèsí ló kò sí kábíyèsí kò sígbà tá a ní fi yìí sí ọ̀rọ̀ tí ọ̀tún sọ gbogbo ohun tẹ́mi ń sá fún rẹ̀ tógun bá bẹ̀rẹ̀ ta ló mọ bí tí ó parí sí kò sí i ẹni aya rẹ̀ àbọ̀mọ àbọ̀kọ tó bá kú ẹ dákun. wọ́n lè bá a dání ò bá wà mí. wa. ẹ wá wò ó ẹ wá jáde lọ báyìí ẹ bọ́ sáàrin lọ ẹ wo agboolé ságboolé ẹ lọ bá gbogbo àwọn ọ̀dọ́ ìlú pátápátá ẹlẹ́mìí ní ṣe mẹ̀dọ̀ọ́ awo o sì ń sọ jìká. àìbẹ́ mi mú lè jìká mi. sọ́jú kò ká báyìí bàbá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kó máa sọ. ọ̀tún kí ni wàhálà àti ẹ̀ pẹ̀lú èjìká ti mi. èmi mú lè jìká lábọ́sẹ̀ wù mú lè ṣe. pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o àwa làwa máa ti ń ṣẹlẹ̀ o. ní kásá ṣe sùn. lókòsì àjírọ̀bà kábíyèsí ọ̀tún. kábíyèsí ọjà rí. ẹ má ṣe mi ṣe. kábíyèsí o kábíyèsí o ilé ayé yípadà ó di ilé irọ́ <laughs> ìgbà yípadà ó dìgbà báyìí o ṣé bá a ti bálé ayé ni ẹ ṣáà hùwà ajúnilọ yìí náà ṣáà sì báyìí dùpò oòdùà ò ṣe báyìí ẹ àbẹ́ ìrìnà wò ẹ sọ̀rọ̀ ayé ń dò gùdùgùdù ó ṣorí àláǹgbá pẹ̀sìn ẹ torí ẹnìkan torí ọ̀la ni kò dáa o. torile la chole Sunday Igbo ẹmu tó bá dùn sókè ọ̀pẹ̀ lẹ́mu. ogun agunmọ́dà ogun agunmọ́dà. ìdí àsọlá kéré ju gbogbo ohun tí ń ṣe yìí lọ. irú Baba mi yá. irú bàbá mi yá. bàbá o bẹ́ẹ̀ ni kò mójú yà ẹni ogun bá pa ni àpagbé. bọ́bọ́ ló ṣe jẹ́ ẹgbẹ́ mi ni ẹ wo ẹ̀gbọ́n mi ìyàwó mi rè ọmọ mi rè àbúrò mi lòun lóòótọ́ àmúyàwó rẹ̀ tí mò ń wò yìí ọmọ ọmọ múregbó ni ó ju ọ̀sà lápẹ̀tù ló sì ti wá bí kò bá mú lọ kò léèwọ̀. bẹ́ẹ̀ ni bàbá ọkọ mi àmọ́ egun ti wọnú egun ẹran ti wọnú ẹran àti ọkọ mi. gbẹgbẹgbẹgbẹ nìtàn. wọ́n ti di tàtọ̀ ń rìn wá. bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ ẹ bá báyìí. mo sọ tọ̀ ní. àwọn ọmọ mi ìyàwó mi mà ní. ìyàwó mi àtọmọ mi. ogun tí mo jẹ́ ẹ̀dọ́ ẹ̀dọ́ padà ẹ̀dọ́ padà ẹ̀dọ́ padà ẹ̀dọ́ padà ẹ̀dọ́ padà ẹ̀dọ́ padà.

wà á dábọ̀ ń sẹ́rí bọ̀ ọmọ ń bá fẹ́. níbo níbo níbo níbo sọ́dẹ̀ wo sọ́dẹ̀ wo ah, jésù jésù jésù mo dáràn níbo mo dáràn sọ́dẹ̀ wo sọ́dẹ̀ wo sọ́dẹ̀ wo. ẹ ẹ ló mọ ẹ kí ló dé tó ń sọ nǹkan tó ju sunday tí bàbá mi kàn kọ́ ni bọ́bà pásítọ̀ ni. Ah, Sunday ni bọ́bà Sunday ni. Tóyọ̀sí. Yes sir. Kí wàá ní ariwo tiẹ̀? Tó ah. ń pariwo mo gbé o, mo kú o, mo ah, dáràn. Sunday ni. Ah, eh, kí ló pàwọ́ àti Sunday ọ̀hún gan pọ̀? Kò sí nǹkan kan, kò sí nǹkan kan. Ẹ̀rín rẹ̀ pa mí. Wo mi, ẹni tó bá pàwọ́ àti Sunday pọ̀ ni o sọ fún mi. Ọ̀gbọ́n, mo ní kó o sọ fún mi. Ẹ eh, ọmọ ṣe o ohun tẹ́ ẹ bò yóò tú ohun ẹ faṣọ bò yóò tú eruku apatapì yọ̀ọ̀yọ̀ yọ̀ọ̀yọ̀ eruku apatapì yọ̀ọ̀yọ̀ ọbẹ̀ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bò yóò rùn ta. ìwọ ọmọ onínú yìí. Ah. Ah. Sunday Igboho. kábíyèsí o kábíyèsí o adéẹmọ kábíyèsí o ọmọ agbẹ́sẹsẹ fàyàlé kábíyèsí o agbẹ́ǹkùlé ọmọ orí òjòwò kábíyèsí o ọmọ agbọ́fà ti bì tìran kábíyèsí o hmm. adéẹmọ kábíyèsí ìlú yìí ò tí ì lè yá ìlú yìí ò tí lè yá do ṣé ẹyẹlé a máa bólé jẹ kó bólé mu kó wá dojú aburú kó forí lélẹ̀bí bó bá tiẹ̀ lọ àdúrà ṣé àsìkò ogun ilé ẹ̀kọ́ fi wá lẹ́pọ̀ lọ mo ni o. kábíyèsí. Si ogun kọ́ lélẹ̀ ìwà ìkà gbáà ni ah, ah, ọ̀dà ká pé torí kúrí ń fọ́ ni ká wá fàdá yọ ká bẹ́rí ọ̀hún sọnù ẹ dákun kí n la fẹ́ mú ara lásán fi sí kò sí ah, ogun tá a jàjàjà tá à ń pàyàwó tá a fẹ́ lé tó ti bímọ fún ni kàbíyèsí torí kíni ìjà tá a ń jà tá a ká ti mọ̀lẹ́bí sí. Si èé ti jẹ́ àwọn ará ọ̀hún tẹ́ ẹ fẹ́ ràn yín àwọn ọmọ yẹn ń pa wọ́n dànù wọ́n ń bẹ́ wọn lórí kódà wọ́n ń fi wọ́n ṣòkà ogun ni ah, wọ́n sì lágbára ò ní òun ò nílé wó àìbó nílé ọba gbà. bàbá Ìgbòho kábíyèsí o òfin tó bá mẹ́lẹ́hà ó di dandan kó mélégùn. bàbá Sunday wò mí lójú ẹni tá a kébì fún ojú ní wo ni kí ni àwọn ọmọ Orísun fi ṣorí tí àwa mọmúrégbò fi ṣorí tí a o ṣé o mọyì ọmọ wa tí wọ́n ti pa sójú ogun àti kúkúrú àti gúngàn ọmọ mọmúrégbò àti kúkúrú àti gúngún ọmọ múrebó ti wá dáràn báyìí nítorí pé ìjọba fún wa ní ẹ̀tọ́ wa. adéyẹmọ kábíyèsí dákun ṣé tí wọ́n bá fún ọ ní ẹ̀tọ́ pé oore kan nìyí wọ́n gbé síwájú rẹ̀ dákun ṣé ò ní gbà ó gbà á kì í ṣàìṣàrere má gbà. ẹ ẹ kábíyèsí ah Eh, síbẹ̀ náà ẹ ti mú mi wọgbó ah, bẹ́ẹ̀ ni ẹ wo ọ̀tọ̀ ní tèmi ń wí ọ̀tọ̀ ní tẹ̀yìn ń sọ. Ah, kò yé mi mi. Ah, ogun tá à ń jà tá à ń para ẹni tá à ń payàwó tá a fẹ́ lé tá a ti jọ dẹ̀jẹ̀ pọ̀ tipẹ́tipẹ́ ẹ dákun kábíyèsí ṣé irú àwa tá a jájèjì sáré jẹ́ nǹkan kan sírú wọn mo sọ mo mú bí lẹ́yìn ni o a lè jẹ́ nǹkan kan fún wọn ẹ ìgbàgbọ́ tèmi sì ni pé bẹ́yìn àtòrísun ọ̀bá jà mọ́ ṣùgbọ́n abẹ́lé ò lè wọlé kírú wọ́n dẹrun ogun bẹ́ẹ̀ ni ìdínú tẹ́ fẹ́ fi yọ̀ǹda wa kábíyèsí ẹ mọ yọ̀ǹda wa ẹ jẹ́ àmọ́ relé àti pé ilé aládìgún kan ti ń béèrè wa. ó dáa tó o bá lé lílọ náà ni ó bọ̀ sí ṣé tó o bá wá ń lọ ṣóòtún mú Sunday lọ́wọ́ ni. ah kábíyèsí ajá a máa lọ kí kolokolo rẹ̀ ó gbélẹ̀ bọ́ọ̀bá àjẹbọ́ bá ṣe bẹ́ẹ̀ ò ṣe dáadáa o bẹ́ẹ̀ ni ó fi Sunday lẹ̀ fún wa ni gbogbo ọmọ mọ́múre pọ́ pátápátápátá ni wọ́n mọ ọrú akitiyan tí ọmọ tán wíyà àrà tó dá lójú ogun wá dúró nígbà tí akọni wa bá ti wá bẹ̀ sí ní pẹ̀dín ṣe mọ̀ pé ogún tọ̀nà ta ló tó jà fún wa ń bèrè ni o wo fi Sunday sílẹ̀ fún mi mo ń fi àsìkò yìí ṣe ìlérí fún ẹ wípé n ó ṣe bíi bàbá fún Sunday gbogbo tó ń pè ní ẹ̀tọ́ tí ọmọ èèyàn máa ní nínú ìlú yìí gbogbo rẹ̀ ní Sunday ò ní o ìyà ò sì ní jẹ́ níwọ̀n bá àgbà tèmi bá ń bẹ lórí láyé ìwọ ni kó wá bá mi tọ́jú Sunday kó o tún rò lágbára tó dúró agbára tí bẹ lágbára rẹ lọ kọ́mọ náà wúlò káyé ohun tí mo fẹ́ nù dẹ́kun dúnà nígbà tí akọni wa bá ti ń ṣe àsìkò yìí pẹ̀dín ẹ dákun ṣé kò tí ì wá rẹ̀ jàbí tàbí kò tí ì tún bá wa jagun hmm. obìnrin ni ó. wọlé ah, gbogbo òkè yìí nìyẹn ti dáná sun ìdánwò ah! ah, ti dàrú ìgbówó ti dàrú. ẹ jẹ́ àlejò ẹ wẹ wẹ wẹ ẹ wò ó ẹ jẹ́ ká ní sùúrù o òkùnkùn wó lulú báyìí ká wà lulú o èmi ò bá ní ká kọ́kọ́ máa lọ sáàfin náà ká lọ fọdẹ tó kábíyèsí létí bóyá ọgbọ́n tí wọ́n tún lè tayọ òye tiwa o ṣé àmọ́ pọ́pọ́ gbéyà bí ọ̀nà ni ọgbọ́n òṣètẹ́ nìkan. ẹ wẹ wẹ wẹ wẹ o ọ̀rọ̀ àfikọ́ lè léyìí o tọ́pọ̀ tí wọ́n ṣe àgbà bò mí nǹkan lẹ́yìn kí a kún ara sẹ́nu lò ó ìyẹn ni àbá tó mọ́gbó láì ti mọ̀. ọ̀gá rẹ̀ jọ́ tí mo ti mọ̀ ọ́sẹ̀ sọ̀rọ̀ ọlọ́pàá ni tó yẹ mi yọ. ṣebí à ń bọ̀ fún ọ tẹ́lẹ̀ ni àwọn àṣẹ pé à ń bẹ̀rù wọn. a bẹ̀rù wọn kankan o ṣùgbọ́n níṣẹ́ yìí a jẹ kó yẹ pé a kì í dé ìjọba fìlà. kò lè ṣe ṣe. ẹ wá ẹyọ ọmọ múre gbò ní tèmi à sọ ni pé níbi tá a wà yìí a lè sojọ mọ o níbi tá a dé yìí kéèyàn díẹ̀ nu wa lọ́dọ̀ kábíyèsí àwa tó kù ká dúró sẹ́nu lóró a lè gbà fáwọn ọmọ Orísun lọ́tẹ̀ yìí o a lè gbà o a lè gbà. bẹ́ẹ̀ ni a nítorí yóò ṣàtìsàn bóòlì náà eré ló lè sá o bẹ́ẹ̀ni mo mú re gbòsì ní bàbá wọn bẹ́ẹ̀ni tó bá wọn fẹ́ bọ́ bá kọ̀ àṣà wa ò gbé kó wé wọn gbẹ̀yìn gbẹ̀yìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni sùn ẹyin ẹ máa lọ kẹ́mi gbóhùn lọ fún tọ́jú. ìyá ayé ìwà ilé ìwà ìjà kò ní dà fún kò ní dà fún kò ní dà fún. àbí yóò sori wọ́n jẹ́ fi bájí ló tún nínú sọ̀rọ̀ lọ́bí ẹ̀ mọ́tẹ́ yàrá yà yàrá yà kí káàsìbìnrin yìí ibà bá ti lọ ní gbogbo àwọn gbogbo nǹkan tiẹ̀ agidi bíi gbẹgbẹ bá a sì tún láà lọ ní ìsìn ó tún sọ di ìbínú. bẹ́ẹ̀ gbábẹ́sì bá ra ṣé ọ̀nà mìíràn wà tá a lè gbà ni. ó jà sọ́lá àdìsá akúkọ gàgàrà tó orí ọ̀pẹ rẹ̀ lé ojú tó lé ojú tó ko òòrí abá ìbí òòrí bí ìlú mọ̀múrẹ́gbó ṣe dà ìlú yóò sì gbọ́dọ̀ bàjẹ́ kábíyèsí ní ká sọ fún ọ pé ojú ò gbọ́dọ̀ tì wá o ọba aláyé ní a sọ fún ọ pé ibi abágbé là á ṣe wo ọlẹ́nìkan láàyè ọgbà kò síbi tí ọgbà lágbára. ẹ̀yin bàbá olóyè hmm. asámọ̀tẹ́ ń pa yóò yé mi kí lẹ fẹ́ kí n ṣe gan ní pàtó ẹ sọ fún mi. káre káre wọn jà sọ láàdì sá àbẹ hmm. kó o fi á ń lù yìí a gbọ́ pé bàbá rẹ̀ ń sí lọ ńlẹ̀ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọlá bàtà bàbá náà lọ́jọ́ ọmọ ọ̀sán délẹ̀ yìí mm, mm. bí adé ẹ mọ bó bá wàá fi mọ́mú regbó sílẹ̀ sọ mm. yẹ kí wò ó fi hálẹ̀ lásìkò yìí tí bá ń kú bí òjò yìí tó bá rí ní tí ń ṣẹlẹ̀ tí mo fojú mi kàn báyìí a ah. ah, nǹkan ti bàjẹ́ nǹkan ti bàjẹ́ ìfúnjáde ah! dákun ṣàánú wa nǹkan ti bàjẹ́. bàbá olóye hmm lóòótọ́ ni bàbá mi sáwó rẹ̀ tẹ̀síwájú hmm. ṣùgbọ́n òun ò ṣe bí ìtìgbín tí rè fi kara rẹ̀ sílẹ̀ hmm. wọ́n ní dúró sí yàn kájọ máa jagun lọ. ohun tó ń kan mí lóminú ni pé nígbà tí ọba sì jà mọ́ hmm. ilé ìbò gan-an lẹ fẹ́ kí wọ́n kì mí mọ́ sáwọn ọmọ ọmọ múre gbòò ní kí sásárá bàgbó láti rán mi létí ìlú bàbá mi. Sunday mọ́kẹ́wèé wo àwọn aráàlú mo múregbó àìsàn sí èrè ah. bó ṣe wùlé kó orí ọpẹ́ tó àwọn ò ní gbàgbé tó ṣe wá lóore. láéláé láéláé. ọ̀wá rí lẹ́yìn tó sọ yìí látòní lọ bá a ti ń sọ̀rọ̀ yìí o mm. ti dánmọ́ ńlẹ̀ náà lù yìí. Mm, máa rìn kan máa yan ni gbogbo tó bá wù ọ́ pátá ló lè náwó sínú ìlú yìí. Eh, eh, eh, dákun yàtọ̀ fún yàwó kábíyèsí. <laughs> àwọn tó lè àtìyàwó òkú. àti tèmi náà yòókù gbogbo tó bá wù ọ́ náwó àbọ̀dé gbogbo gbàsámọ́ ní màmú ní mọ̀ nǹkan tí ṣe sí. ó ní àfọkànbalẹ̀ àti rọba pẹ̀lú gbogbo èrèmọ̀jẹ́ tá a sọ èsì tó fún àná. èsì náà ti nítumọ̀ ó ní ah, àfọkànbalẹ̀. ó ní ìtumọ̀ tó lọ́dọ̀ tèmi. Ah, àbò ìwọlé àlọ́ fún kábíyèsí sẹ́ẹ̀pọ̀ sọ pé ńgbà tó ti sọ ní ẹ̀sìn pé ká fọkànbalẹ̀ kí ló tún kù ẹ má jẹ́ àgbà ọ̀nà bíi tá a gbà wá ìwọ náà ìwọ náà lọ ṣáájú lẹ́ẹ̀kan gbà tá à ń bọ̀. ẹ̀yin lé aṣáájú lérò àìrọ ẹ mọ̀ pé bọ́n bá ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan sáwà dúró sí ni. farabalẹ̀ n ò sì mú kíní jáde ńlé. ẹ̀yin ọmọ náà Àbújá kankan ni. àní o ṣáájú. orí ìyá kú lórí ọ̀rọ̀ náà. ti dànù yín èyí bá tó bẹ́ẹ̀ tí ò bá lè mú ọ̀gẹ̀dẹ̀ ń a jẹ́ pé ọmọ àlè ni yín ẹ ẹ sí ọmọ ọkọ mi ní ọmọ àlè dúdú dúdú níjọba nílẹ̀ mọ̀ rẹ̀rẹ̀rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ rẹ̀rẹ̀ kò dúdú kò rẹ̀rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ kẹ́tù dúdú á lọ ìmọ́lẹ̀ àdé ojoojúmọ́mọ́ ti mọ́ wa. dábàrà ìjọba ṣe kó dábàrà ìjọba ṣe kó. ẹ̀yin ará Orísun ẹ kú àṣẹ dànù afajà sọdẹjà tọ́ba òun yẹn lè sapá bìtọ́ o ẹ tún lè ṣẹ̀yìn bí àyà ṣùgbọ́n ẹ jẹ́ kó yẹ pé ọmọ kọ́ la wá o àwọn kì í sọ̀bọ̀ àlè rárá. ẹbí bàbá yín lèrè ẹbí bàbá yín lèrè bóyá ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ń bí. ó ṣẹlẹ̀ o wọ́n ní tán bá bí baba ńlá baba wa dá ká bọ́ síbi ọ̀gẹ̀dẹ̀ yẹn ká mú bọ̀. àwa náà sì jẹ́jẹ́ wọn pa ẹ̀sọ́ máa lé lọ́wọ́. ẹ̀rù kọ̀ọ̀kan wá ń ṣe mí ohun tó gbé lọ́wọ́ mi ìfẹ́ ká pàdánù ẹnì kankan bí òun. kódà. ẹ̀bìlà ẹ̀bìlà ẹ̀bìlà ẹ̀bìlà wọ́n ń ṣẹ́wé wọ́n ń ṣẹ́wé fún ẹ̀. ẹ̀rọ wẹ̀rẹ̀ wọ́n jiná tu ọ̀rọ̀. rí gidigidi tí ń ṣe yèyé ògùn ọ̀pẹ tá à ń tèdí bẹ́ kí n forí ṣe ni ọ̀pẹ tá à ń tèdí bẹ́ kí n forí ṣe ni ọ̀pẹ tó fìdí ṣe pọ̀ tó forí ṣe púpọ̀ lórúkọ tá a pè wọ́ta ó yá ọ̀tá o ọ̀tá o jáde. lórísun. kò sẹ́ni tó yé wọ́n ti gbé o wọ́n ti gbé o. wọ́n ní wọ́n ti mú Sunday. ta ló mú Sunday. àwọn Orísun ni o. kó o lọ ṣẹlẹ̀. kò yẹ nìkan kan o. wọ́n ní wọ́n mú Sunday àwọn ará Orísun. kọ̀mọ́ndà ẹ kábíyèsí ìyárọ̀ sí àti gbogbo ẹ̀yẹn lẹ́gbẹ̀ẹ́ mi tó kù ẹ mo fi ń dá yín lójú pé n ó mú Sunday padà sáàfin lóòyẹ ní sùmùdé. mo jẹ́rìí rẹ̀ àbí ó ti yá ó ti yá. kábíyèsí I'm going to Sunday. pass for that. Pass it up. ṣe gbélé agiri agiri agiri awọ wọn ọwọ àdìsọsọ awọ ẹtù ọ̀tá tí ń bẹnu bọ yìí tààrà ara ẹni kọmọ lọ ẹtù tí ń bẹnu bọ yìí tààrà ara ẹni kọmọ lọ. ọrí àbọ̀ ọrí. ẹ bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ fún sọ́ọ́dì rẹ orí rẹ yìí abẹ abẹ lọ sí di ogun. Sunday. abẹ orí yìí abẹ lọ sí di ogun. ojú bá ogun ni. Sunday. Bọ́sọ̀! Ah! Bọ́sọ̀!

padà wá. Oya! Nǹkan mo fẹ́ ta. Ayé ẹ̀fẹ́ bàjẹ́ nǹkan Olórí burúkú rẹ̀ tó wà lọ ni. Jálọ jọ! Kí ẹ ò ní kú ikú ò ní kú dípò pàtà lójú rẹ ẹ ní kú pásítọ̀ ah, pásítọ̀ ah, yé funfun lọ́lọ́run ọmọjú ọ̀run funfun. pásítọ̀ pásítọ̀. funfun lọ́lọ́run mi àmọ́ ṣá ojú ọ̀run funfun lẹ́nu ah pásítọ̀ ẹ ní kú èyí kọ́ lọ́nà ń kánjú pé àjọ jagun ilájàyè ni ah pásítọ̀ ah yéé ah pásítọ̀ pásítọ̀ ah pastor, ah pastor. kí ló ṣe ah yeah, yeah, yeah, yeah. ah ọ̀bẹ dà. God. Ah! Ah, ah, Julius, oh, Ó dárí oh, kó tún dojú àlá. Ó oh, ẹni bá ń jọ ẹni. oh, dijú èèyàn bá ń jó èèyàn ká tó tún fojú kanra wa. Julius, oh, rí ẹ. Ẹ wo ẹ wo. Gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìkọ́lé mi rò. Ìbéèrè tèmi ni pé ta ni kúkọ́ báyìí láàrin wa? Ah! bọ àwọn àgbà náà nà tó sọ pé mi ò lè wá kú kàn kó lè ra délé bàbá ẹ̀ dé ah. kí la fẹ́ ṣe báyìí ah pásítọ̀ pásítọ̀ ti dé náà ah ẹnìkan kò tiẹ̀ wá ní kí wọ́n báyìí nínú wa ah, ah. eléyìí náà ló pin àdùn ní rẹ̀ mọ́ lágbára ọlọ́run. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ibi kọ́ ni ilé ìdárò pásítọ̀ ti lọ ọ̀run ẹ̀rẹ́ nítorí pé gbogbo alamọ̀pẹ́yìn ikú làjogún àsìkò ogun gbogbo à ẹ wo ìmọ̀ràn tèmi fẹ́ fún wa báyìí ohun tí ó lè mú orí pásítọ̀ wù lọ́rùn ni pé ká jagun yìí lájà yìí. bẹ́ẹ̀ni. à ń láti jagun yìí o à ń láti jagun yìí ẹ jẹ́ ká dira alámúre ká dẹ̀ fira wa ṣọ̀kan ṣe mọ̀ pé àwọn ọ̀rẹ́ Orísun tá à ń bá fa wàhálà wọn ò mú ní kékeré èmi kàn fẹ́ bẹ̀ wá ẹ jẹ́ àdúrà wa lámúre àṣẹrọ alọ́kàn a sì má dalẹ̀ ara wa ìmọ̀ràn mi nìyẹn agbádá ẹ dìde ńlẹ̀ ẹ palẹ̀ òkú pásítọ̀ mi. ẹ bá mi gbé. ẹ já lọ. ẹ bá mi gbé. ẹ gbé ẹ gbé ẹ já lọ. ẹ bá mi gbé. olú dúró de wa. olú dúró de wa. ó yá ó yá ó yá ó yá. pásítọ̀. Sunday. ògùn dá méjì nífà tí wọ́n dá fún mi nígbà tí mò ń bá wọn sunkún àìrọ́kùnrin bí adífáfógún tí ó bá mọ bí wọn kan ṣoṣo tí ó mọ wò ṣe kárí ayé ifá wa ń pariwo òkìkí o ariwo o òkìkí tí ń sọmọ ògùn kà ifá ọjọ́ òun ni wọ́n á ṣe yìí. bá mi kíní kan ní máa wá sí mi lọ́kàn nígbà tí mo ti ń gbọ́njú hmm. èmi fẹ́ kí wọ́n yan ọmọ ẹlòmíì jẹ kódà bí ti máa ń ṣe mí bí kí n kú tìbẹ̀ ni. àti sá wò bá mi ò ní kú ọ̀là ni ah! ẹni ọba jọ mọ̀ sí tiẹ̀ ní sí eré ò sojú ẹ̀ láéláé ah! wo ọkùnrin ni ọ́ bọ́ọ̀bọ́ olókoòwò tí láfi kó mọ́lókó lójú wá gbọ́ ọkùnrin ni ọ́ àmọ́ síbẹ̀ tí ọkùnrin ò tó gbégún bá wọn jójó ìwúrí ní jáfátọ́kùn àwọn àgbà sì bọ̀ wọ́n ní eégún méje ọ̀lẹ̀ mẹ́fà ẹni ọba súnmọ́lá àgbà ní ń gbádùn àkà sórí gbogbo àwọn nǹkan tí mo tò kalẹ̀ tó ń wò yìí mo fẹ́ fi kún agbára pàgbára kún ọ ni sórí ilé àbùsárì rè apulari, yìí egbélé léyìí pàtó tẹ tó ń wò yìí iṣẹ́ bọ́ kàn yín lógún ní í ṣe. bẹ́ẹ̀ ni ní kíní rẹ̀. bẹ́ẹ̀ ni lẹ́yìn gbogbo èyí ó wà lọ sọ́dọ̀ àbúrò bàbá mi. bàbá yapa yapa nù. ó wà ẹsẹ̀ mọ̀ pé ilẹ̀ tẹ́jú ń bẹ̀ wọn ibi tó ti dọ́kun ìta pátápátá nù. ẹ jẹun ẹ̀yin ó sì jẹun ọmọ. àṣẹ. mo mọ̀ pé tí bá ti ń wo wájú bẹ́ẹ̀ tí ṣe ń wẹ̀yìn ẹ̀yìn ni wọ́n máa rí. a ò lè rí mi bó o bá wẹ̀yìn ò lè rí mi tí kú kọ́ tààrùn kọ́ ẹ̀yìn bó o ṣe ń wo èmi ń sawó lọ́nu iṣẹ́ awo la fẹ́ràn mi mò ń dífá lọ́nu. ó ti wájú àtìkò yìí lè fẹ́ ká tẹ̀síwájú. àjọ tẹ̀ wájú èmi nìkan ni ẹ ò rí iṣẹ́ tílé du àárín ìmọ̀láyò òun lèmi ń ṣe yìí èyí tó sì yàn náà ni wọ́n náà ń ṣe yìí ṣé kálukú ọmọ lọ bílédùn àti tani ogún òṣùpá yìí dí ògo oòrùn lọ́wọ́ kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n dá dúró ni. tó ti yọ ìdí elélu ọ̀dọ́wọ́ hmm. rẹ o ọ̀dọ́wọ́ hmm. rẹ o. fọkàn ẹ kò ní sí ìwú lágbára ọlọ́run. ọmọ òkúta mẹ́ta ẹ̀ la. lọ́jọ́lé Sunday Igboho ẹmu tó bá rú sókè lọ pè lẹ́mu. ogun agunmọ́dà ogun agunmọ́dà ọkùnrin gbangba àbògùn gbangba. ọmọ ekunle ọmọ òòṣà ọjà ọmọ òkúta mi. na kujera sogira tonto Igbo sha Ikú ayé ti ń pakú jẹ Mọ̀jà sábà ti sá Òkúta ti mọ̀lé kan sílẹ̀ Tó wá di pàtàkì ìpínlẹ̀ Àrò Pagida sọ́gidà tọ́tọ́ ikú bàbá ikú àrùn bàbá àrùn ó fẹ́ pọn dífá ejò pínpínpín ó wá dífá mi ń bá ọwọ́ ẹni tó lẹ́kàn ló já sí ìyànjẹ́ ni mo fẹ́ o ìbò lè gbà èèyàn ló bá kú àbí wèrè èèyàn ló bá fẹ́ sọnù.